ìjọba mi bí ìṣòro dáadáa. ok alright. ẹ ṣe ẹ jẹ́ kí n kò sùn dáadáa. kò sí wàhálà. ẹ jọ̀wọ́ má jẹ́ kó ju ọjọ́ mẹ́ta yẹn lọ. kò sí wàhálà. ẹ má wọlé. Ah. kí lélẹ̀. kọ́ńdọ̀m ni mà. Ah, kí ni kọ́ńdọ̀m ṣe lápò ọkọ mi. bóyá kẹ lọ bí wọn. kọ́ńdọ̀m eh. <laughs> jíjẹ́. kí ni kóńdọ̀mù ṣe lápò ṣòkòtò ẹ kóńdọ̀mù ah kóńdọ̀mù kí ló yẹ tó ṣe báyìí náà ó tẹ̀ ti jẹ́ káyà tèmi gan já ó ti jẹ́ kẹ́rù bà mí náà. ṣé bí ah, ah, hòtẹ́ẹ̀lì ni mò ń rán ọ̀nà ti gbàgbé ni èèyàn kan dẹ̀ ló wà lókun fún wa pé ká máa kun fún àwọn kọ́sítọ́mà ló tẹ̀ pé play safe play safe ó dẹ̀ fún mi èmi náà dẹ̀ I wọ́n fún àwọn kọ́sítọ́mà. ẹ tí kọ́sítọ́mà bá ti ẹ̀ fún ẹ ní kọ́ńdọ̀mù inú pálíkọ mẹ́rin ló wà ń bẹ̀ bó ní mẹ́ta tó kù wà. ó <laughs> mo ṣe rántí ni mo fáwọn èèyàn ní ẹyọ kọ̀ọ̀kan ó wà pé ẹyọ kan ẹyọ kan tó kù náà màá dẹ̀ fún yàn ni. àdídì ah, ò pé kọ́dọ̀ mi yóò lò ní olórí ayọ̀ a very wicked person ah, tó lè mọ̀ pé àwọn ọmọ gbogbo kiri tó fi sínú kọ́dọ̀ mo yẹ kó má dá sí mi lára ni ẹ eh, àwọn ah, olóró kiri mo ṣe gbígbé kí ló tó ń ṣe báyìí náà wọn láì nǹkan tó nígbà tí mi ò mad nígbà tí mi ò ṣí èrè tí mo mọ bá ṣe ń wá ọmọ sí ẹ máa ma ṣèṣekúṣe ta i'm a look i'm a responsible man to the core. mi ò ní jẹ́ kó mẹ́yẹ̀ kan ìkúrò nílé yìí ah. àti this is this is very bad it's very bad it's too bad you are cheating on me. Ah. ẹ wọn láì jíjẹ́ ọjọ́ ti bá mú ẹ̀ máa mọ̀ kí mo yà wò. ọmọ kémi oṣoobirin tó gbádùn ọmọ kémi ò gbádùn mi ò gbádùn. owó ọdún ọba gbọ́ mi ò lè ṣerú ẹ̀sẹ̀ láìláì. i will dispose this. dispose what? dispose what? what do you want to dispose o tún fẹ́ lọ lo ilé náà. kàkà kí fún ẹkọnọmì máa jẹ I will give you. wà á jẹ kọ́ńdọ̀mù. máa jẹ o máa jẹ. ọlọ́run ò ní jẹ. bí jẹjẹ jẹ. oh, ò oh, jẹ o o ní sàkó jẹ kọ́ńdọ̀mù wà á jẹ èmi o. ìṣó fúlọ́dà ọkùnrin. nígbà tí mo yá ọ ní ìlú náà ó lọ lọ́tẹ̀lì mi. ọkùnrin ọkùnrin bàdàmù. bẹ́ẹ̀ni àdúrà ló pa kìrìsìtẹ́nì wo àdúrà ló ń gbà agbára kọ́ kò sí nǹkan tí èèyàn bá ṣe láyè àdúrà ló lè ṣe èèyàn máa kún fún àdúrà láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tó bá ti pé ọlọ́run ẹ mo mọ̀ pé ohun gbogbo máa wá sí ìmúṣẹ ẹ wọn náà wò nǹkan tó ju ẹrí nígbà tó wà ní school àǹtí ẹ̀ kò sówó lọ́wọ́ ẹ̀ gbogbo gbà yẹn èmi fúnra mi kò sówó lọ́wọ́ mi orí olórí ẹsẹ̀lẹ́sẹ̀ la fi tiẹ̀ tó fi jáde skul àwẹ̀ àtàdúrà every time àmọ́ bọ́lá ò ṣe ṣe títí tó fi jáde nísìnyí ọlọ́run dẹ̀ ti bá wa ṣe ó ti jáde bó ṣe máa wá ríṣẹ́ kí wàhálà wa má jà sásán òun ló kú ẹ̀kú báyìí wọn náà dẹ̀ mọ̀ pé nílùú yìí ẹni tí ò bá mọ̀nà kò lè jẹ́yàn nílùú yìí. Ah, ṣé rí bọ́dà mi ibi tẹ́ bọ́dọ̀ dé yẹn gangan ni níjọ́ tèèyàn nǹkan tó ń jẹ́ kọ́kàn mi dàrú nìyẹn ẹ wò ní ìsìn pẹ̀lú owó sátífíkẹ́tì mi ṣì dá yín fẹ́ ni wẹ́ lọ kọ́ mẹkáníìkì àgbàbà kò rọrùn bẹ́ẹ̀ yẹn. bó tẹ sọ pé ó fẹ́ kọ́ṣẹ́ èmi yóò ní gbà nítorí mo mọ nǹkan tójú mi rí ká tó tiẹ̀ jáde school mo máa pé tiṣẹ́ yẹn ọlọ́run máa ṣe mo ní bọ́ì kan ìgbà tóun náà wá bí ìwọ báyìí eh, máa ń ṣe àwọn oore kéékèèké kan fún gbà yẹn ọlọ́run dẹ̀ ti gbàdúrà ẹ̀ ọlọ́run ti bá ń dá lọ́lá ó ti nílé iṣẹ́ owó wà lọ́wọ́ ẹ̀ nfa tó tún náà tẹ̀ so màá lọ bá ó mú ẹ̀ gbogbo ìgbà tó ń wá sọ́dọ̀ mi yẹn òun rá táìmù yẹn la máa ń gbé séjìká ó sì kéré gbọ́ngbà yẹn so màá lọ bá wípé ó ti jáde o bó jẹ́ bí lè ṣe kó bá mi fi ẹ́ sí. Si kò bá jẹ́ ìtò owó ẹ̀ pọ̀ bó dẹ̀ jẹ́ olówó kékeré kó ṣàbàmì wábì kan fi ẹ́ sí ń bẹ̀ wà á máa manage ẹ̀ títí tí ọ̀nà máa fi kọ́ application káàkiri tó máa fi rí iṣẹ́ tó ṣe gbòógì. Ah, ẹ ṣe bọ́dà mi ah, ẹ ṣeun gan ah, ṣe rí ẹ bá ronú mi lé ní ẹ̀rí pé inú mi dùn gan orílẹ̀ jẹ́ o ọlọ́run ìnájẹ́kẹ́ dìrò. ipò bàbá tó yín sí ẹ̀yìn wá ṣọkú lójú wa báyìí o ah. ah, in fact i'm so proud to have you. iná náà fún mi náà iṣẹ́ ìgbà yìí náà nípa dídí kì náà àdúrà ló tán lẹ́nu ẹbí yìí. <laughs> bí n pé àánú ẹ ṣe mí àánú ẹ ṣe mí tèmi ṣọlọ́run. èmi ò bẹ sí ń bẹ̀ ọ́ olóko ẹ̀ ṣe ṣìnà jọ evidence wo ló ní tó fi wò pé ọkọ ẹ̀ ṣe ṣìnà o ṣé ọkọ amú ni àbò ọkọ alọ́wọ́ mú báyìí tó bá lọ́kọ ẹ̀ ṣe ṣìnà èmi ò bẹ lọ́wọ́ sí o ṣó ti yé káyé pé ó gbé wá sí góńgó mú ẹ̀ sìn àbúrò rí ìwọ̀n pẹ̀lú ìbáṣọ pé ó ṣe ṣìnà àánú ẹ ṣe mí wò tó bá lọ fi ara gbígbón tó fi fọkọ ẹ sílẹ̀ best friend ẹ ló máa kó síbẹ̀ trust me. àǹtí mi ṣé kí n fílẹ̀ kó máa ṣe ṣìnà lọ ni. tó o kà á mú ni. mo mú rí kóńdọ̀mù inú ṣòkòtò ẹ. was the condom used. wo ẹyọ kan ló kù bẹ àǹtí mi ẹyọ kan ló kù nínú kóńdọ̀mù mẹ́rin. wo ó jẹ́ jókòó ẹ̀ jẹ́ àwọn ọkùnrin wọ́n ya wèrè wọn ò ní kàn ṣe tẹ́lẹ̀ tó bá lọ gbélé ìwọlé ara ní kó máa kó tiẹ̀ lọ́kẹ́ lómi ìwọlé so mo wá ń sọ fún ẹ̀sìn fílẹ̀ o lọ́wọ́ ìfilẹ̀ àti ìka tabaka la máa ló ṣe ṣìnà but for now fún èmi kò ṣe ṣìnà. ìwọ náà tẹ̀rọ ìsòrí tébù o ò kà mú o ò rí pẹ̀lú kọ́ńdọ̀mù o ò rí ní hòtẹ́ẹ̀lì o kò ń gbọ́ pé wọ́n sọ pé ọkọ ẹ̀ ń ṣe ṣìnà o wá ló ń ṣe ṣìnà èmi sọ tèmi o. tí o bá ì tí ì ka ọkọ ẹ ọ̀rọ̀ àdúrú ẹ jẹ́jẹ́ o torí tó bá yá ń sin àwọn olórí burúkú kan wọ́n nítorí pàǹtí ẹ̀ ò sí nílé ọkọ ni ò ṣe bá sọ̀rọ̀ wọn ò ní mọ̀ pa à ń sọ o ọkọ ẹ̀ ò ṣe ṣìnà torí pé ò ká mú mo sọ ti tèmi fún ẹ o. ó ṣe ṣìnà o èmi sọ tèmi o. ilé mú gbọ́ ó tún ti tán kí ló táwọn èèyàn ń mu trọ́fì báyìí náà. Ah. Ah, yíyá mo mọ̀ pé wọ́n mú gidi gan ni it's alright kò sí wàhálà ẹ pé wọ́n kókó wá supply yín sí náà kẹ́yìn náà ra púpọ̀ kó jẹ́ kí n mọ àwọn tí tó kù ẹ mo mọ̀ pé àwọn yẹn pọ̀ jẹ́ kí n mọ̀ alright kò sí wàhálà màá pè padà màá pè padà lọ́ọ́ ṣe yẹn náà díà. ọmọ má bìí ju ara rẹ̀ má bìí ẹ̀gbọ́n bí mo ṣe ń sọ lọ kò sí nǹkan náà tẹ̀lé wá dọ́dọ̀ rú mi tí mi ò ní fún yín àwa ti sáwá sábẹ́ yín gbà tá à ní kankan tá à jẹ́ kankan ah, mi wà ní sọ pé ọlọ́run gbàdúrà tó ń sin mú lówó mo kó tẹ́lì kan ẹ̀yin wá sọ pé ẹ fẹ́ fẹ́fọ̀ màá máa ṣe mẹ́mẹ́mẹ́mẹ́ kò ṣeé ṣe ọlọ́run má jẹ́ kí mi ẹ́ èmi ò lè fojú olóore mi gúngi o kò ṣeé ṣe àmọ́ problem tí mo ní ni pé presently mi ò ní iṣẹ́ tí mo lè fún àbúrò yẹn ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ wá sọ́dọ̀ mi gẹ́gẹ́ bí mo sọ kẹ́ jáde ló fìfọ́ nǹkan tí màá ṣe ni pé manager tó wà níbi tó manage hotel yìí màá wẹ́sùn sí lẹ́sẹ̀ máa lè dànù màá wà ní kábùlù yìí wà ní place yẹn bẹ́ẹ̀ ni èèyàn mímọ̀ ló fi ń sọ̀rọ̀. má ṣe yẹn mi ò ní títorí pé káyé àbúrò mi lè dà kí wọ́n á bá tọmọ lọ́mọ jẹ́. títẹ̀ yẹn kan bàbá jẹ́ tẹnìkan lè dá. Ah, ah, ah, má ṣe yẹn má ṣe yẹn ṣùgbọ́n wo bá mi fún ní àyè síbò mi bá fún láyè síbò mi bó o dẹ̀ ráyè you are a big boy now mi ò dẹ̀ rí kò dàbẹ́ yín pé o ní pa kankan tó ń tẹ̀lé ẹ̀ jẹ́ kó jẹ́ pa náà. pa èmi <laughs> ẹgbẹ́ màá pọ́n mi lé pa kí mo fẹ́ fi pa ṣe mi ò lo pa mi ò lè lo pa kí mo fẹ́ fi ṣe kí mo gbé kalẹ̀ tí mò ń wá pa. wo ká azumi pé òun fún lówó ni ọdún understand jẹ́ ká azumi pé òun fún lówó kó dẹ̀ máa ṣe pa ṣebí kó máa tẹ̀lé ẹ kiri ni tó bá fẹ́ ràn lọ sí gbà kó ràn kó réyàn ràn bó fẹ́ ṣe kankan kó réyàn bẹ́ẹ̀ ṣe. Ah. ṣẹ́rí tẹ bá ní kí n máa fún lówó lóṣooṣù èmi lè kàkún pẹ́yìn ni mò fún lówó lóṣooṣù. ok jẹ́ ká accept pé mi lòún fún ṣé. kò ń ṣe big deal ẹ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ mi àbí òye yín sìn but the truth is ah, ọ̀rọ̀ pé ó dáa mo ti gbọ́ máa máa fún ẹ jẹ́ kó máa ṣe bp e ẹ̀ náà ẹ tún fún mi package nǹkan ni kò sí wàhálà ẹ̀gbọ́n ẹ̀ ní problem tó bá sọ́dọ̀ mi tó bá jẹ́ nǹkan tí mo lè ṣe o ẹ gbà pé màá ṣe ẹ̀yẹ́ kó wá bẹ̀rẹ̀ kó wá bẹ̀rẹ̀ ló ti tán ó ti tán <laughs> ẹ̀yà àmọ́ tí ń bá yàyé <laughs> ó ti tán. dára bóde dára olórí burúkú aṣẹ́wó gbọ́kọ́gbọ́kọ́ aṣẹ́wó tó ti ẹ̀rí mọ́tìmọ́tì oṣù tí mi ò mọ̀kọ́ tí mo fẹ́ fi wẹ́ ọ̀rọ̀kùnrin ní kòkó tàbí. gbọ́kọ́gbọ́kọ́ bọ́ta bọ́ta gbọ́kọ́gbọ́kọ́ aṣẹ́wó ẹ̀rí bó ṣe rí kí ni nǹkan tó ń wá kiri wọ́n rán ẹ sí mi ni ṣé wọ́n rán ẹsìn mi ní tó fi lọ́kùnrin mi tó fi jẹ́kọ̀ọ́ tó bá ti wù mí ló máa ń wù ẹ́ kí ló ṣe ẹ́ orí nǹkan mi ni tó ṣe ó fi jẹ́kọ̀ọ́ tójú mi bá ti wà lọ́wọ́ tiẹ̀ máa mú ẹ́ orí nǹkan mi aṣẹ́wó aṣẹ́wó gbọ̀kọ̀gbọ̀kọ̀ ẹ̀rí nǹkan yẹn bí gọ̀mọ̀tínà kí ló dé bí mo gédè yìí ojú ẹ̀ máa wọ̀ bí mo mú tọ̀hún ojú ẹ̀ máa wọ̀ tó o bá fi ọkọ mi lé ayé ẹ̀ máa bàjẹ́ ni tó o bá fi ọkọ mi sílẹ̀ ayé ẹ̀ máa bàjẹ́ ni kí ni nǹkan kí ló fẹ́ sọ olè kí ló fẹ́ sọ. farabalẹ̀ ìyá kọ́ńdẹ̀ tí bí ò bá ì tí ni nígbà tó ọmọkùnrin tó rí fanta náà ó filẹ̀ fún kóòkì ìwọ wá dé bíbá ìwọ wá ń pariwo kí ni mo ṣe fún ẹ gangan náà. ní sùúrù náà ó wá ń torí ọkùnrin kan ló ń pariwo ah àbí wọ́wọ́ ìkọ́ni tó bá jẹ́ pé orí mo ṣe ń bẹ̀ mí ni. ayé ẹ̀yin méjèèjì ọ̀dẹ̀ ní dáa ẹbí ò wá síbi láti wá sọ pé mo ṣe ń bẹ̀ o èmi wá síbi láti wá wọ̀n ọ̀nà ẹni ìjọ tí mo bá tún rí ẹ̀yin méjèèjì ìjọ tí mo bá tún rí ẹ̀yin méjèèjì bí mo ṣe jẹ́ màá fi wọ̀n ẹjọ́ yẹn. tó bá jẹ́ pé orí bí ọmọkùnrin yìí ṣe ń yíra mọ́lẹ̀ ńjọ́ yẹn ni tó ní níbo kóun fẹ́ kú síbẹ̀ ni ó ní àfi kí n fóun tí n bá fún wa yé òun ò ní dá ọ bá mú gbọ́ àtàdáadáa ní bó ṣe ń bọ̀ wá pariwo yìí ọ ìwọ bá wò ó àló ti fi é lẹ̀ ó lóun ò láìkẹ́ pé bẹ́ẹ̀ yẹn ti kan lórun kíkan kí ni ìwọ náà ṣe síbẹ̀ tó fi rùn kíkan nǹkan tá a máa sọ fáwọn obìnrin yẹn tọ́jú ibẹ̀ ó tọ́jú ibẹ̀ ó tọ́jú ara ẹ̀ ó dẹ̀ sọ wípé mi lòun decide pé òun fẹ́ wá sọ́dọ̀ mi òun fẹ́ kú síbẹ̀ wọ́n dé báyìí tí ò wá ń pariwo ó máa regret life ẹ̀ pé wọ́n fi ẹ̀ sáyé jọ́ tí mo bá tún rẹ̀yìn méjèèjì papọ̀ kí ni ẹ kí ló máa ṣe. ikọ́ tí máa ṣe ikọ́ tí máa ṣe máa fi hùn ẹ́ mi ò dẹ̀ lérí lásán mo ń sọ fún ẹ ní kò lọ́kọ́ lẹ́yìn torí pé mo sọ fún ẹ. ikọ́ tí máa ṣe fún ẹ ẹnu ara ẹ ni wàá fi máa kà fáwọn èèyàn nǹkan sí nǹkan tó ṣe. dúró ṣé o mọ̀ pé èpè òkì mọ́ ọmọ dúdú ni. aṣẹ́wó èpè mọ́ ọmọ dúdú. ọ̀dẹ̀ aṣẹ́wó aṣẹ́wó aṣẹ́wó. nítorí ọmọkùnrin yẹn ló ń bẹ̀rẹ̀ tó yẹ kó wá bẹ̀ mí pé kí n jọ kí n filẹ̀. ó lérí ni o ogun ò lè mú mi o tó bá lọ ṣépè kò lè wọlé o ó wá lé nítorí ọmọkùnrin tó wá gbà tẹ́ kó ń bẹ̀ nígbà yìí pé kí n jọ kí n ṣètò bó lórí burúkú lọmọ yóò lè lóògùn. ó mà ṣe ń fún ọ̀gidi gan-an ni aṣọ ò gbọ́ ọ̀pọ̀lọpọ̀ rárá ó rò pé ogbon ni aṣọ ò gbọ́n rárá nítorí ọkùnrin ló ṣe ń jà ọkùnrin tí wọn ò láyọ̀ lè tí wọ́n pé gbogbo orí wọn báyìí ti gbálẹ̀ irú ẹnu wọn kò ṣe má sọ ni tó bá ní ẹ̀ka àròkòwò ta òkòwò bí àrò ti ilẹ̀ ti mọ́ ni ó wá ń gbọ̀n jọ kí ni assurance pé ẹni onífẹ̀ẹ́. gbogbo nǹkan tí mo ṣe láyé mi bísíǹsì wa ilé tá à ń gbé everything àjọjọ ń ṣe ni mo mọ dáadáa mo mọ pé love mi ni o. ẹ wo tí anybody bá tiẹ̀ máa ṣe ṣìnà pẹ̀lú ẹ̀ tó wáyé kó tí èdè ọ̀tí lè ló máa ṣe ṣìnà pẹ̀lú ẹ̀ ẹ́ ah lè gbẹ imú mi. nǹkan tó ṣe ń gbà yín nìyẹn. ọ̀dẹ̀ ni ẹ tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ bá máa jẹ́ yín yàn ṣé ó yẹ kó jẹ́ ni ìjọ ta ni ò bá wá jẹ́ ṣọ́kùnrin ṣọkùnrin ni kò jẹ́ ẹlẹ́sìn jọ business tó ń sọ yìí ta ló lówó tó wà ń èmi ni mo ní because i'm opportunity to put the money on the table tó bá yẹ pé owó èlò wà àlọ́ ò gbọ́ rárá ìwọ ń kówó fọkùnrin òun kówó fọkùnrin ó dáa owó tó tún kọ́ fún yẹn á tún fi bẹ́ẹ̀ lómi á tún fi bẹ́ẹ̀ lómi ṣe obìnrin nìkan ṣùgbọ́n àjọ láti fi bá ṣe ó wá lè kówó fọkùnrin ọ̀rọ̀ ọkùnrin ló ń ṣe báyìí ọkùnrin olórí burúkú ayé àtọ̀hún ni wọ́n wọn ò láyé tó dára rárá tó bá sọ pé àwọn onífẹ̀ẹ́ ìrọ̀nà pa àwọn abí mẹ́jọ ló máa ti sọ pé àwọn onífẹ̀ẹ́ nǹkan tó fẹ́ ṣe ló fẹ́ ṣe owó ń jà nítorí ọkùnrin ah jọ nítorí ọlọ́run ni mo fi bẹ̀ẹ́ o sórí iṣẹ́ tiẹ̀ ni kò gbajúmọ̀ kò fi sílẹ̀ kó máa ṣe oṣù tó fẹ́ ṣe nǹkan tó wá ṣe ń lé ayé wọn nìyẹn bó ṣe lè lọ́run ti pààpù lára pé ṣìnà náà máa ṣe kò dẹ̀ sí kò tá fẹ́ gbé kúrò á lè ṣe nǹkan sí wọ́n jẹ́ kó yé mi ni kọ́ nífẹ̀ẹ́ báyìí wọ́n á ṣe ṣìnà kọ́ máa pọ́n ẹ lábàá ìwọ́n á ṣe ṣìnà wọ́n fi dá wọn ni wọ́n fi rán wọn ni kò sí kò tó lè ṣe sí i so kò gba kámú fọlọ́run ṣó ti yẹ bẹ́ẹ̀ yẹn. so kí ni feel like kí ni wọ́n feel like. Ah, àǹtí ẹ máa wo jẹ́jẹ́ mi mo jókòó yìí ọmọkùnrin yẹn wá fi ara ẹ̀ bẹ́ẹ̀ ó ń yínlẹ̀ báyìí nípa àfikín fóun. mi ò bí ẹlẹ́jọ́ jọ mi ìbí ẹlẹ́jọ́ boyfriend sọ pé wà nílùú òyìnbó kí ló ṣẹlẹ̀ sí. ìyẹn sì wà ń bẹ̀ ó ń wáwé ìgbèlú bó lòun ní pẹ́ dé mo ṣe ní kí n máa fi bọ̀bọ́ ì pass time mo kàn manage ẹ ni o. ẹ lè jẹ́ kó dé òṣì tẹ́ ń ṣe yìí gan lè jẹ́ ìrẹ́jẹ́ kó dé àdúrà yóò ní gbàgbé kó dé wọ́n fẹ́ pass time o ò rí bí pass time sí ibi tó yẹ kó pass time ọkọ ọlọ́kọ ló fi ń pass time tí boyfriend tiẹ̀ dé wà nílùú òyìnbó o ò lè gbàdúrà kó dé torí pass time bẹ́ẹ̀ máa máa dùn mọ́ ẹni ah, ah. kí ló dé ẹ̀ dẹ̀ wẹ́lò mi kẹlẹ́ fẹ́ ó ṣe pọ́kọ ọlọ́kọ lè máa ranjú mọ́ ẹ̀ lè má dé kó bú obìnrin náà ó ṣe wọ́n pẹ́ síwájú boyfriend ti tiẹ̀ kó bá dẹ̀ fi kó fẹ́ pass time lọ pass time níwájú kó fọkọ ọlọ́kọ tó bá yá ẹni wọ́n ń sà sí yín wọ́n ń ṣoògùn sí yín tálọ́ bá padé òṣèyìn ṣé ìmọ̀ tó ti bẹ̀rẹ̀ ni ẹ ẹ̀ mọ́ náà ẹ wá jókòó ṣe wá ń jà nítorí ọkùnrin mo ti ẹ̀yẹ́ ìtì láyé mi kí máa gbọ́ pé wọ́n ń jà nítorí ọkùnrin ọkùnrin. tí wọ́n kúrò ń ṣe tó ń jà torí àwọn olórí burúkú bá ṣàǹfààní wèrè ní rọwọ́ kò sọ̀rọ̀ rẹ lẹ́nu wọn bó bá ń tó ṣe lọ́wọ́ ìrọ́ náà ń pa nǹkan tó fẹ́ ní wọ́n fẹ́ rí tó má ti rí tó ti tán nìyẹn. wọn ò láyé tó dáa wọn ò lè kú síbi táṣọ wọn wà irọ́ ti pọ̀jù fún wọn ah, ah. ọmọ bíi obìnrin máa jókòó ti báyìí ni lọ́rọ̀ ọkùnrin dé lecture ni tó lórí burúkú ni wọ́n mọ̀ mọ̀ wọ́n dáadáa when you see them you know them irọ́ ti báyé wọn jẹ́ ah, ó kò kí èèyàn má kọ̀ṣe pé jù nítorí ọ̀nà ọ̀dọ́kùnrin. àmọ́ ọgbọ́n tẹ́ máa lò fún wèrè yẹn èmi akọrin kò ní ṣerú ẹ̀ mọ́. ẹ eh, so gbogbo nǹkan tí màá ṣe for the week for the month òun ló máa keep record á lè máa rán mi létí gbà mí gan lè gbé calls mi oh. iṣẹ́ tí pa bá yẹ kó ṣe ṣá òun la máa ṣe hmm. so and meet my wife. ah madam. ẹ̀mí mi nìyẹn gbogbo nǹkan tí mo ní. ah my joy. Uh-uh a gift from God to me. Babe, stop, John. Mm -mm, you know where he knows, he can see it. Uh, mm -hmm. Okay. okay. <laughs> <laughs> Erama. All right, ṣé wàá pa? Um, kí lorúkọ yín? Eh, orúkọ mi Ọdúnlá ni. Oh, nice to meet you. Yeah. <laughs> Ẹ tọ́jú ọkọ mi dáadáa o. Ah. Eh, my husband is a very wonderful man. Mm. He's nice is caring and is a perfect man. ṣòtí yóò dẹ fẹ́ kí mi sọ kí <laughs> o. <laughs> I will do my best ma. so gbogbo gbèsè ayé mi ni ó máa wà lọ́wọ́ ẹ̀ báyìí ok mm-hmm. ó ti mọ gbogbo ẹ̀ níbi iṣẹ́ ilé náà ló ti wá mọ̀ yìí you understand so ọ̀dọ̀ wa ló máa ma gbé so guest to me, ẹ máa bá mi clear fún ok. no no ah, ah, wọ́n ṣe é ní. báwo la ṣe máa calculate ẹ̀ tó máa pé èyí ní twenty eight on the first ló máa bẹ̀rẹ̀. Ah, ah, bíbí bàbá ìjẹ̀bù ni ẹ wá ṣàmà ṣe kọ́ ó má bàa dàrú ni. ó kọ́ ni láti wá mọ̀ ẹ́ ni so that's my family ó ti débi iṣẹ́ ó ti ní gbogbo ẹ̀ ó ah. ti délé that's it so any other thing tó bá fẹ́ mọ̀ lọ́tọ̀rí ọlọ́run pa pa iṣẹ́ pa ṣe pàtàkì gbogbo nǹkan gbèsè ayé mi ló máa mọ̀ you need to be careful gẹ́gẹ́ bí mo ṣe sọ. ṣùgbọ́n. ìyàwó ọkọ mo ti ti ṣe ọkọ mo. ẹ ṣe o. àǹtí mhm. tẹ bá rí bọ̀bọ̀ yìí he is very cultured very smart tẹ́bọ̀ ibo ṣe máa ń wò skin ẹ̀ báyìí ṣe ló dúdú tó ń glow ó wà gawo straight ẹ̀yin ojú ẹ̀gàn lásán is very very white and bright. most times ẹ̀ma rí tó bá jí làárọ̀ bàmí akọ́ máa wọ pé wow ó máa ń dúró máa ń nà tán ni tẹ́bá rí tẹ́bá wọ̀ pé ah ọmọkùnrin ti tán. Bímpé ṣé kò sí torí àpọ́nlé ẹ̀ yìí pọ̀ o ṣé kò ń ṣe nǹkan tí mo ń rò. kò ṣe nǹkan tẹ́ ẹ̀ ń rò mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ pé mo kàn yẹn wà smart náà ni anyway sórí bó ṣe ń sọ̀rọ̀ títí ẹ lọ èmi ò bẹ́ẹ̀ ro bó ṣe ń ròyìn àmọ́ èmi ti rọ́gbọ́n tí mo fẹ́ ṣe báyìí sórí píye tó ń sọ yẹn òun la máa lò fọ́pọ̀ ìta máa fi mọ̀. àti wàá lè ṣe máa fi píye mọ́kàn mi. ọmọ kí mi gbọ́n jù wọ̀ lọ ìwọ ṣáà pè fèmí pé a fẹ́ rí wọn tán bá débí àá bá wọn sọ̀rọ̀ wọn á dẹ̀ gbọ́. <sighs> ok so calm èso kìíní kan. àwẹ̀ máa ṣàrà wà àwẹ̀ ẹ kúlé o. Ah, bàdà báwo ni ẹ káàbọ̀ àwọn ìlú ẹ káàbọ̀. ṣé o ti jẹun. ah mo ti jẹun mo kàn ní clean up ni. ok ẹ ò dábẹ́ gbà wá ní jíde ní kó wá bẹ̀rẹ̀ iṣẹ́. àwọn ah, ti ń bàbọ̀ lọ́la ṣé wọ́n dẹ̀ ti fi nǹkan tó máa ma ṣe wọn. àbẹ́ ah, ni wọ́n ti fún mi wọ́n ti fún mi lẹ́bí data tí mo need in fact mo ṣe máa receive call wọn and then time tí mi ò ní gbé call so I want to kí him more. everything is settled sir. Um, ó dàbẹ̀ um, this is my advice for you iṣẹ́ ló fẹ́ lọ ṣe ń bẹ̀ iṣẹ́ tó fẹ́ lọ ṣe ni kó bá lọ ibi tí wọ́n bá ní kó jókòó sí ibẹ̀ ni kó jókòó sí o wa wá nǹkan tí ò sọnù kiri o ó ti gbọ́ mi má wá nǹkan tí ò sọnù kiri ó dẹ̀ mọ̀ pé èèyàn láti wà kẹ́fù láti ṣe pa fún ẹni tó bá ti marry ó ti yẹ e, ìyàwó wọn e, nǹkan tó bá sọ òun náà ni kò ṣe má gbó lẹ́nu má gbóyàwó ẹ lẹ́nu tó bá fẹ́ kíṣẹ́ tán then mo mọ̀ pé ọlọ́run máa ṣe tó dáa ayọ̀ ló máa mú bọ̀ ọ̀bẹ ó ti yẹ má bà mí lójú jẹ́ ń o ó ti gbọ́ ọmọ yẹn ọmọ kékeré ni àdẹ̀wò ra lójú rí látijọ́ tàti mọ́ra wa ó máa jẹ́ táìmù tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ ló máa fa ọ̀wọ́ òsì lọ́rùn mo ń ṣe ní àkókò ẹni àpọ́nlé ni mí o. èmi náà ní báyìí lójú jẹ́ ń bẹ máa ṣe dáadáa. tẹ́ ẹ lọ́ọ́ bàjẹ́ ṣòtúbọ̀ lọ́ọ́ bàjẹ́ ta ló wà lẹ́. àìmí nìkan náà ni. ok ó dàbẹ̀ bá ń bomi wá sí ibi. ọ̀rẹ́ sà ẹ káàbọ̀. àwẹ̀ máa ṣàrà wùwà àwẹ̀. alágẹmọ tó ń ṣe jẹ́jẹ́ ń kú abèlè ta sí ọpọlọ tó rà. irú báwo rí ìjókòó jókòó jókòó. ẹ sùn. a fẹ́ gbéṣẹ́ fún ẹ èmi àti àbúrò mi fẹ́ gbéṣẹ́ fún ẹ wọ́n ní ọkọ àbúrò mi wọ́n ní ó ń ṣe ṣìnà wọ́n ní ni o èmi ò ká mú rí o àwa fẹ́ kó o bá wa mu bó ṣe ń rìn bó ṣe ń jẹ àwọn obìnrin tó ń gbé kódà kó jẹ́ ẹ̀kan tó jẹ́ constant ẹ̀ ìwọ ṣáà ti In fact kò dé bá wa mu báyìí kò wá sọ fáwa very simple kò dé mean price ẹ̀ anything tó bá fẹ́ already àti ṣe. ayi madam tí n bá gbọ́ yín dáadáa ń sìn ẹ fẹ́ mú ọ̀gá báyìí gbogbo movement wọn. okay kí n dẹ̀ tún name price nǹkan tí n bá fẹ́ ẹ jọ̀ọ́ ẹ fún mi little bit time kí n lọ fèrò dáadáa láìpẹ́ máa get back sí yín. Ah, ah, little time láti lọ ṣe kí ni. Ah, ó lóun fẹ́ lọ rò ó tiẹ̀ yé mi o ọmọ àgbà nìyẹn èmi understand ṣé iná lè díẹ̀ lọ rò ṣùgbọ́n àmọ́ kò rò sí dáadáa. Hmm? okay. Have a nice day, ma. Ó ṣe pé mo pè ó mi lóhùn. Ọlọ́run àkẹ́ ó ṣe gan. Nǹkan sis, kí ló fẹ́ lọ rò náà? Like what was he feeling like? Kí ló tó lè think about it? Ìfẹ́ mi, ká ní pé inú ṣe ń rí bí gbá mi ò bá ní kí la inú mi fún ẹ, kò rí bí o ṣe rí. Gbogbo inú mi pátápátá kò sí kan méjì tó wà ń bẹ ju ìfẹ́ ẹ lọ ọ̀rẹ́ ni mo fi gbogbo ọjọ́ ayé mi rò wò bí bèbè mo nífẹ̀ẹ́ débi pé gbogbo bí obìnrin ṣe ń bá mi sọ̀rọ̀ pé àwọn fẹ́ fẹ́ mi àwọn fẹ́ wà pẹ̀lú mi àwọn míì ń bẹ̀ mí pé wọ́n fẹ́ bímọ jọ mí káwọn tiẹ̀ ní kọ́ tiẹ̀ ní wùmí lẹ́gbẹ̀ẹ́ but mo inú náà ni mò ń sọ fún gbogbo wọn. olórí burúkú làwọn obìnrin tó ń wá tó ń sọ fún wọn pò ṣe yẹn torí tí kì bá ṣe pé wèrè ni wọ́n ni wọn ò ní máa sọ wípé àwọn fẹ́ bímọ tó jọ ẹ́ wo gbogbo yẹn ò kàn mí o wọ́n fẹ́ bímọ tó ju ẹ o wọ́n bímọ tó ju ẹ o nǹkan tí mo fẹ́ báyìí báyìí tó bá mọ̀ wípé ó sì fẹ́ kí n máa fẹ́ ẹ tó bá mọ̀ wípé ó sì fẹ́ kí n máa pí tiẹ̀ kí n dúró tiẹ̀ lọ́lẹ́wọ̀rẹ̀ yẹn kúrò lé wèrè dìgbòlugi tó wá sí inú ilé mi tó wá embarrass mi yẹn lọ́lẹ́ kúrò lé kókó gbogbo ẹrù ẹ̀ kó máa lọ. ṣé kí n lè kúrò lé lọ. lọ́lẹ́ kúrò lé. ẹ wo bí ìwọ gan ló béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi ló jẹ́ kí n ṣàlàyé fún ẹ dáadáa ọmọ tó ń wo yẹn àtijọ́ tó ti ń tó ti ń fi ẹ̀ ń bẹ́ mi pé ẹ̀ kó n tiẹ̀ wá sílé mi kó n bá mi tún lè ṣe kó bá mi fọgbọ́ kó n bá mi ṣe gbogbo ẹ̀ oyè tí mo ti le títí títí gbà tí mo pé wàhálà ẹ̀ pọ̀ jù ni mo rò pé kìkì tẹ̀ gbà sílé kó má bá mi tún lè ṣe. mi ì fẹ́ ọmọ ọ̀dọ̀ tí n bá fẹ́ ọmọ ọ̀dọ̀ máa lọkùn tó ní màá mú kàn ọmọbìnrin tó wà nínú ilé ẹ̀ yẹn lọ lè kúrò nílé kó dẹ̀ má dà kó kọ́ ẹrù ẹ̀ dání ni kó má padà wá mọ́. tó bá ti jẹ́ pé kò tó fẹ́ nìyẹn ìyẹn easy fún mi láti ṣe ṣebí kì í ti délé ǹsìn kì í ti lè kúrò lé mi ni. lọlé kúrò lé ẹ máa ṣe. lọlé kúrò lé. ìwọ náà jọ gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ látàrọ kí lè rí àmì ìdánilójú pé o gbà mí tọwọ́ tẹsẹ̀ o dẹ̀ nígbàgbọ́ pé mo nífẹ̀ẹ́ ọ̀gbìn. ọ̀gì kí ni ọ̀gì kí ni assignment kan mo ṣe gbé fún ncc o tí yanjú ẹ o tún fẹ́ kí n hug ẹ tó bá mọ̀ wípé o fẹ́ kí n hug ẹ àbí o fẹ́ kí n sì máa fẹ́ ẹ lọlọmọbìnrin yẹn kúrò lé padà wá. pé kí lè kúrò lé. lọ lè kúrò lé fẹ́. ẹ máa lè kúrò lé mo ò lè fẹ́ àkọsẹ̀dáyé mi ti sọ pé mo lè fẹ́ obìnrin pupa. ṣé ló wá wá dé díẹ̀. òun ló fi ra ẹ̀ bẹ́ẹ̀ nà òun. ó wá fi ra ẹ̀bẹ̀ yín. ó fi ra ẹ̀bẹ̀ o ìwọ ló fi ara títí ẹ̀bẹ̀ o ẹ̀mí lè jọ fara yín bẹ̀ra yín o lọ lè kúrò nítorí ọmọ ìpòṣìfẹ́ máa fẹ́ mi lọ lè kúrò nínú ilé ni mo sọ fún ẹ. okay you know what baby tí bá délé nsìn máa lè kún òní. lọlé kúrò ní nǹkan tó fẹ́ nìyẹn nǹkan tí mo fẹ́ nìyẹn máa pè é sìn mo ti gbọ́ lọlé kúrò ní lọlé gbogbo ẹrọ ẹ̀ ní kókó o. ṣé o ti fetí ti fetí ara ẹ̀gbọ́n báyìí? àwọn ọkùnrin àwọn ọkùnrin lẹ́lẹ́bẹ̀. you know what saddened me most? Mm. this stupid guy mm. òun ló máa gbé báìbù eh. tó máa bóra ẹ̀ sí wòwò pé tóun bá rí obìnrin mi tóun bá gún rí obìnrin mi àbí tóun rí ìhòòhò obìnrin mi lẹ́yìn mi kí mọ́tò pa òun tóun bá fún kó má jì í ó máa gbére gégùn àwọn ègún ńláńlá. ó búra epo búra kí ni kọ́lọ̀ kọ́ọ̀bù yìí. bílíọ̀nù kọ́lọ̀ yìí wà láì ṣe blue kọ́ọ̀pù yìí òṣèmọ̀lẹ́lẹ́ ìwọ jẹ́ ká gbé tí kọ́ọ̀pù fẹ́ gbèsèmọ̀lẹ́lẹ́ ìwọ. kọ́lọ́rẹ́ẹ̀dì ni kọ́ọ̀pù yìí òwò dáadáa ni. ìtàn bọ̀dá kan ni mo fẹ́ sọ fún ẹ̀bùrà tọ́pẹ́ lórúkọ ẹ̀ mo fi sọ́ni bò láṣìírí wo dáadáa wo kọ́ọ̀pù yìí dáadáa kọ́lọ́ kí ni. àní rẹ́ẹ̀dì ni kọ́ọ̀pù yìí aṣọ òṣèré. wọ́n ti sọ pé rẹ́ẹ̀dì ló lè ṣojú ní. wà láìpẹ́ mo fi ọlọ́run ṣe Red nìkan làwọn pẹ̀lẹ́ ilẹ̀ wọ́n lè búra kú tó ń bá ń búra fún ẹ báyìí wọ́n lè lọ sí ìdí ogun kọ́ lọ búra yìí pé bó ṣe wà kọ́ lọ black yẹn. ìdíwọ́ náà mọ̀ pé tí yóò kí bá ṣe pé mo ti rí bí àbí solid evidence tó back gbogbo act me up mi ò kàn lè dédé wá confront ti ẹbẹ yẹn náà nítorí pé gbogbo nǹkan tó ti ń sọ ọmọ ti rò pé ok fine tó má rí la wà nǹkan tí mo fi wá confront ẹ nìyẹn náà. àwọn ọkùnrin tó máa ń búra pé kí ṣọ̀kan náà pa wọ́n lọ wádìí wọn dáadáa ṣọ̀kan náà ti pa wọn òbí ẹ̀ nìyẹn kò kí ṣe yẹn lásán o àti pé tóun bá rí obìnrin míì tí òun bá rí obìnrin míì àbí òun gbọ́ ọ̀rọ̀ obìnrin míì àbí òun ti ẹ̀ka ẹnu sí obìnrin míì eh. kí àwọn òbí òun kàn kó dànù kí mọ́tò pa wọ́n kí gbogbo jẹnẹrẹ́sọ̀nù òun kó parẹ́. ọkùnrin wo làwọn òbí ẹ̀ máa wà láyé ló máa fi ní àwọn àwọn ẹni ẹlẹ́ni gégùn tó ṣe ń búra fún ẹ pé kí mọ́tò lọ pa àwọn òbí ẹ kú mọ́tò làwọn òbí ẹ kú èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ ó sọ pé òun ò ní rí obìnrin míì àwọn obìnrin tó lè baṣọ lè má bọ̀ṣọ sórí òun ni ẹ ṣé tí yóò bá bọ́ṣọ sórí òwò ẹ̀ ló lè paná ó lè jalẹ̀ ó lè má lo dé kí ló wá ń sọ yìí ní pé kéèyàn má irú obìnrin kéèyàn búra. ní sùúrù ṣé afẹ́ ní o fa ìní àbí kí ni nǹkan kan náà tó ń wá lára ẹ̀ tí ò rí tó fi wá bá ẹ̀mí. kí ni tó yàtọ̀ nínú èmi àti apart from the fact pé èmi lọ́yàn ju ẹ lọ mm. mo dẹ̀ tún dúdú ju ẹ lọ èmi pákéjì ni ìwọ náà wò ṣéyàn máa múra bó ṣe múra ẹ kọkùnrin mi máa gbéṣẹ́ kọjá lẹ́yìn ẹ ah, àwọn aláìwọ̀n búra fún ẹ irú yìí náà lọ ń búra fún tẹ̀dẹ̀ máa gbàgbọ́ wọ́n ah, ah, ṣe kọ́ gbogbo ẹ̀ kó rókè gẹ́gẹ́ ọkọ̀ dúdú ò tiẹ̀ lè flọ́ǹtì ẹ̀ kó tiẹ̀ tó asẹ́ǹtì kó. sódì ah, ìgbà tí mo bá rìn òwò kó tó di pé ó rí i pé mo wà ókè níṣẹ́ ibi tó bá kèmí àtẹ̀sínú lẹ́nu ọmọ bí mo ṣe rí. ìgbó nǹkan tí mo fi tì mí gbọ́ yẹn. ẹ ẹ ṣóun ló sọ ṣá. òun ló sọ. mo máa mo máa tì mí oníkó tì mí jáde lórí. rọ kò ní tí ẹ jáde máa lé ẹ tí kì bá ṣe pé ọ̀ bọ̀bọ̀ yẹn ó yọ olórí burúkú ní aspect tiẹ̀ mo ti sọ fún pé kó lọ lé ẹkọ lè máa lé ẹkọ lè à officially bó ṣe wà ìwòlọ́kọ lọ change the status ẹ single single and searching ni o má lo single nìkan o ó máa lé ẹ kúrò ńlé mo ṣe kí bóyá mò ń pò kọ bànújẹ́ fún ẹ ó máa lé ẹ bọ́ta ó lọ́kọ mọ́ mo ti mọ̀ pé mi ò ní mo lọ fẹ́ báyìí tó ń ná bread ebi gbogbo nǹkan tá a ti sọ náà lélẹ̀ yìí ah ṣé bí nǹkan tó sọ náà lélẹ̀ yìí ṣé lè wá jọkọ ni. àti àlímọ́ ìjẹ́ ìwà rẹ̀ mọ́ àbókanṣe ẹni a ò ní òwú broda òbí. ibo ló ti ń bọ̀ and ibo ló bìlí kò ń lọ o fẹ́ wọnú ilé àbí. ó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ṣó ibi tó ti ń bọ̀ yẹn ibẹ̀ ló máa padà sí over five hours ni mo ti wà nulẹ̀ ó ti yé mo rí yàn sọ̀rọ̀ mo ráyè wọ nulẹ̀ ó dẹ̀ tilẹ̀kùn nulẹ̀ mo dẹ̀ jáde lọ ó dẹ̀ kíẹ̀ pé bí mo máa wálé láti wá jẹun ó dẹ̀ mọ̀ pé mo ní ọ̀sà ókè ó fẹ́ pa mí àbí ó fẹ́ pa mí kó lè ráyè jogún gbogbo nǹkan tí mo ti fi àárọ̀ ayé mi tí mo fi ṣiṣẹ́ fún kò sáyè fún ẹ àṣírí ẹ ti túbà àti wífò adìyẹ ó ti yẹ sórí bí mo ṣe ń wù ẹ mo fi ọlọ́run bá tó da ẹ sí ayé mo fi bẹ̀ ẹ́ lọ báyìí kó wọnú ilé kó dẹ̀ kó gbogbo nǹkan tó bá kéré nu ẹ̀wẹ̀ pátápátá kó kó kúrò nílé mi ó ti yẹn sìn ìmọ̀ba àsìkò tájọ lò láàrin màtẹ náà ó ti tó o get me sin jọ mo fi Ọlọ́run bá just go inside and pack your load ó yẹ dẹ̀ má kó kọjá nǹkan tó kó wọnú ilé mi o. you are sick wèrè dẹ̀ mú ó dẹ̀ mú gbogbo ẹjọ́ ó dẹ̀ dá sílẹ̀ ó dẹ̀ dò bó bó bó bó wèrè mọ́mọ́rú ẹ̀ mo mọ oru yín tẹ bá ti rí ìdí tuntun báyìí èyí tẹ ti ń rí tẹ́lẹ̀ yẹn kò ní ìtumọ̀ lójú yín mọ́ ṣèbọ́kùnrin ni tẹ bá ti lè bẹ̀rẹ̀ orí burúkú yín báyìí ẹ mọ máa wá excuse àwọn flimsy excuses tí ò ní ìtumọ̀ àwọn excuse pé o ti rí tó ti overlook tẹ́lẹ̀ ẹ máa bẹ̀rẹ̀ sí ni ẹ máa pọ́nlé ẹ máa dán ni wèrè kò sí nǹkan tó ń ṣe tí mi mọ̀ àṣírí ẹ ti tú àṣírí ẹ ti tú ṣèbí ìtàn rẹ̀ dì mọ́ ni àbí wọ́n ní kò lọ́ọ́ dẹrù mi síta kò sí nǹkan kan tó ń dánwò tì mí mọ̀ èmi náà wá wá kẹrù mi ni kẹ́tọ́ dẹjọ́ lé ọ̀dẹ̀ fáwọ́rajà gbogbo bó ṣe dúró náà láti ibi tó ti dúró débi tó dúró èmi náà ni mo wà lẹ́yìn àwa wí tán oníkèmí kẹrù mi bọ́ta inú ilé ọ̀dà ṣé lè lélẹ̀. mo mọ́rú yìí ìwọ ebi ẹ máa pa ẹ́. máa lọ èmi ò ṣe mọ́ bí wọ́n ṣe sọ fún mi kí lè rí bó ṣe rò because mi rí irú married woman bẹ́ẹ̀ yẹn tó máa sọ̀rọ̀ adúrú nǹkan bẹ́ẹ̀ yẹn fún tó máa accept ọ. èmi ah, ò ti rò bẹ́ẹ̀. ìwọ náà rò ah, ah. married woman kí ló tó wá lára ọkùnrin tọkọ ẹ ò ọkọ ẹ handsome ọkọ ẹ lówó lọ́wọ́ ọkọ ẹ ṣe eré mọyìn ọkọ ẹ tó kàwé ọkọ ẹ tún níṣẹ́ gidi lápá ẹjọ you tell me ó wá dé pé nítorí pọ́kọ̀ oúnjẹ tó tó package kó máa bẹ̀rẹ̀ sí í ṣe ṣojúṣe oṣooṣù kó lọ máa ṣọ kiri. àǹdùrántí o ọdún sórí àwọn obìnrin bá ṣe dá nìyí o aburú gidi gan. aburú lóòótọ́. o kò ìdílé lọ bá kó sọ pé no you are not doing it. ṣàlàyé fún bó ṣe sọ fún ẹ wípé òfin ní two conditions láti ṣe nǹkan tó ní kó ṣe àwa bíi àmì kí ni àwọn conditions ẹ. Eh? wà ní ṣàlàyé fún wà ní nothing goes for nothing ó máa faradì ni ó ṣeé ṣe kó má understand ẹ kó bẹ pé kí ló nígbà ó máa faradì wà sọ fún pé wá ìwà tiẹ̀ kó tó lè jẹ́ iṣẹ́ tó ní kó jẹ́ fún ẹ̀ láti jọ máa fáyà lóya òun láti bàbá náà jọṣepọ̀ regularly pa information ni o kò tó tán síbẹ̀ wà wá sọ fún pé every week kó máa fún ẹ ní hundred thousand naira. ó yẹ kí yẹn lè lè sá o because ah, ẹ̀rù máa ń bà mí. <laughs> òun kọ́ akọ́kọ́ pé ah, kí la gbé kílẹ̀ jù lórí kíni hundred thousand naira kóun tún fara di ah. lórí pé òun fẹ́ máa ṣọ́kọ̀ òun kò máa bóun ṣọ́kọ̀ òun mo garanti ẹ̀ ẹ̀ wá ọdún ṣòdì ṣàlàyé fún bọ̀dá mi. mo ò lè sọ fún wọn tí n bá sọ fún wọn máa escalate issue yẹn ni wọn máa tọrùn gbólé upside down ṣe pé torí pé ẹ̀yin obìnrin ní sìn ẹ bẹ́ẹ̀ fọpọlọ gbé kalẹ̀ tẹ́ fi ẹyin lulẹ̀ fún mi gbé kalẹ̀ ó jẹ́ kọ́kàn tèmi náà lè ń sìn ṣe understand bẹ́ẹ̀ sọ ìmọ̀ ìmọ̀ ṣe. ẹ sọ pé tí màá ti sọ nílé fún mi sìn ó máa lè sá adé gbà bẹ́ẹ̀ ọ̀ọ́ máa gbà. bákì ah. ni nínú gbàkúgbà wo nìyẹn nínú nínú kékeré ló rò náà ah torí pé mo ní kó bá mi ṣọ́kọ mi máa fún ẹ ní anything o lè rí pé kémi àti ẹjọ I can't even think about it is that not crazy are you mad. madam i'm sorry. kí má bínú lọ́nà kí ló kí ló sún ẹ náà kí ló tó irú ọkọ bẹ́ẹ̀ báwo ló ṣe phantom pé èmi àti ẹ tiẹ̀ lè lẹ́ni tì papọ̀ tell me what were you thinking ah, ah ṣé mo jọ slot lójú ẹ ni ẹ̀ẹ́n máa gbà mí o ẹ ah please get out jọ ó tún wọ̀ mí. Ah, ah, irú wọ sí èmi ó ga o ha okay o máa ṣe nù. ah àǹtí mi ò lè ṣe o. ah mi ò tẹ̀lé picture pé bọ̀bọ̀ yẹn máa fọwọ́ kàn mí lára it's it's crazy ó dẹ́tì gan. bẹ́ẹ̀ pé ọ̀rẹ́ yé mi ṣé bí àwa ń wá nǹkan. Ah. ó máa play along pẹ̀lú ẹ̀ ni. Ah. Ah, bọ̀bọ̀ yẹn máa fọwọ́ kàn mí báwo mo ṣe báwo mo mi ò lè ṣe mi ò lè ṣe. wo bí pé i understand you. ah bó o ní choice ìwọ ló ń wá fact now so òun láti ṣe wo gbọ́ mi sórí nǹkan márùn-ún báyìí ló fi mú ọkùnrin gbogbo ọwọ́ mi dẹ̀ ló wà fílẹ̀ ṣé vpa ni òun ló fẹ́ fún wa ní fact jẹ́ kó mú fact wá tó bá ṣe ń mú fact dé báyìí ó máa kú ni. bẹ́ẹ̀ ni a tún àṣírí tiwa àṣírí wa ò lè tú ọmọ abo ni ìyẹn ti kéré sí nọ́mbà jù gbàgbé ọ káṣídọkọ tí ṣáà ti tú sáwà lọ́wọ́ ló bá tán ó ti kéré jù nǹkan táwa ń pẹ̀lú yẹn iye ah. ah. ọ̀ọ̀ ah. ó yé mi ìfẹ́ yé mi sẹ́ ẹ̀ wo dídúṣe ni o dídúṣe kò sí gbèjì kí ló fi ń ṣèyàn lẹ́yìn ká sùn ká jí ọ̀ọ̀ lákọ́ ló máa wà tó ti yẹ ọwọ́ ẹ̀rẹ́ tó bá ti wọlé ni ìwọ ni kò play along pẹ̀lú ẹ̀ kò yẹ kí gbogbo ẹ̀ kó prem. ẹni tá a bá fi ìjòyà òdì ó yẹ kó lè gbẹ́ díẹ̀. ní odò ọwọ́ ìdí mi kí ni ọ̀tá fẹ́ mo ṣe lóun ṣe é. no because I don't understand you. sista èèmọ̀ hmm? kó tó ń bọ́dà mi àní pé mo sọ fún ó dé ìbẹ̀rẹ̀ sí lójúmọ́ mi ó dé sọ pé rárá ṣé kò ní ní complications. báwo dáadáa ó láìpẹ́ kó fa a bit of wàhálà. ah wàhálà yẹn gan-an ni mi ò fẹ́ wàhálà yẹn ni mi ò fẹ́ ó mà tó wá desperate bẹ́ẹ̀. but it was expected ọdún àwa náà kò kó expect kò gbà. ìmọ̀ràn mi yẹn pé láti sìn lọ wàá ṣọ́ra ẹ gidigidi go around her ìyẹn ẹsẹ̀ ìsọ̀rọ̀ sí ẹ in fact try your best to avoid her má fún woman yẹn ní any reason láti ṣọmọ ṣáà bínú sí ẹ àbí fẹ́ sọ̀rọ̀ sí ẹ. ah ẹ̀yin sọ ètò jẹ́ ah you are so lovely. <laughs> Ah, ah. that's the best thing to do now wọn kò dúró síbẹ̀ yẹn. sori fún pa àwọn ẹrù àwọn ọmọ rẹ kókó ọ̀tá ìdí ẹ̀ wá bá mi It's all about trust. Oh, <laughs> ṣe follow I'm frustrated. It's alright, darling, it's alright. But you're not supposed to be crying. Ojúlówó you sí ní sunkún sórí. Wọ́n ní ẹni tí ò bá ti bímọ kò kí ń sùn. Wọ́n ṣe ní kò kí ń sùn you túmọ̀ sí pé kó jí lóru kó bẹ̀rẹ̀ sí ní You understand? Oh, um, you are not supposed to be crying. You are supposed to keep trying. Ẹ kò jí mi ni pé ọkàn let's try more. Okay. Stop crying. Go. It's alright. It's alright. No, it's okay. It's okay. Ṣé kí ló yẹ kó sùn àyíkó jẹ́ mi bí ọkọ mi máa bọ̀ kò yẹ ká sùn? Kò tẹ̀ sọ pé kò ṣe lálàá yẹn. Bí mo ṣe lálàá yẹn nìyẹn. Ṣé lójú àlá yẹn eh, eh, o lè describe ẹni tó rí lójú àlá yẹn? mi ì mọ̀ mi ì rẹ́ nìkankan mi ì mọ̀ bẹ́ẹ̀ ni ẹ ṣe rí bóyá ọkùnrin ni o bóyá obìnrin ni o mi ì bó ṣe rí àmọ́ kò tún pọ̀ ń bà mí lẹ́rù ni pé ah ṣé mo pàlà mi máa ń ṣe àti wípé àlá tí mo lá yẹn ah àlá yẹn ò dára rárá. mo fẹ́ kó try kó gbìyànjú pé ó ń tàn ń kọlà ni o bóyá onírùngbọ̀n bóyá obìnrin ni bóyá ọkùnrin ni bóyá ó dúdú àbó pupa I try try try to regain your memory. bí mo ṣe sọ wípé kí n rí ojú ẹni yẹn tó mo ṣe wàhálà gan àmọ́ mi rí ojú ẹni yẹn. mi rí mi rí mi rí. Hmm? Ah, wọ́ọ̀lọ́ wọ́ọ̀lọ́ má jẹ́ ká rí ogun ọ̀fọ́nú léyìí o. àmì o. Eh, ká má rí ikú ọkùnrin ká má rí tóbìnrin o. Ah, àmì jésù. má jẹ́ ká rí nǹkan tí ó dánú léyìí o. Eh, ikú ọmọdé ni ikú àgbà ni kọ́lọ́ má ti kárí. àmì ìròyìn jésù. so ṣó ti rí wristwatch ni òun ló carry out gbogbo iṣẹ́ tó fẹ́ ṣe rí wristwatch special wristwatch ni ṣùtú rí kámẹ́rà ó ní video recording ilé ló fi máa tó bá ti tẹ ilé audio ilé máa record audio ṣùtú yẹ now wàá wò bí normal wristwatch tó bá ti fẹ́ record video ọ̀rá tẹ bíbá. ọ̀gá ẹ̀ ò ní fura rárá kò ní fura àtọ́ mm. máa jẹ́ kí ṣe easy peter goyikọ ṣùgbọ́n wọ́n ló máa ń lo eh, style. rárá tẹ mọ ọ̀gá. ṣé bí gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ báyìí tó máa ká ẹ̀ ṣùgbọ́n tó bá ta ah ọ̀gá sá tó bá ti tẹ́ báyà ah, ẹ̀ sá just one press ní single press bá ti tẹ̀ once that's the ó thing we record lọ tó bá ti wá délé ìwọ ló máa connect ẹ̀ mọ́ laptop ẹ̀ wà á download ẹ̀ wà á download gbogbo ẹ̀ tó wà á lè gbé sínú cd àbí whatever tó bá fẹ́ fi fún ọ̀gá ẹ̀. my sister òòṣà hmm? pranpran sister ah that's why i love you. one life. <laughs> ṣẹ̀ṣẹ̀ dé ni bíyè lásán ni mí báwo mo fẹ́ ṣe tí mo fẹ́ gba yìí lọ́wọ́ ọ̀gá yẹn ẹ̀mí pé ti pẹ́ mi báyìí àwọn kọ̀ọ̀kan wọlé mọ̀ tí mo lè máa ṣe tọ́gà fún mi fẹ́ràn mi ẹ̀ you understand. ẹ fẹ́ kọ́ gọ̀ láìkì mi. ẹ fẹ́ kọ́ láìkì mi. sẹ́ẹ̀rì kẹta gbogbo hòtẹ́ẹ̀lì yìí bó ti tóbi tó yìí ọgọ́ èlé torí ẹ̀ nífẹ̀ẹ́ yín àmọ́ nkẹyọ kan tẹ́ ṣe fún oníkẹ́mọ́ sọmọ fún. a kẹwọn ọmọ tó san àwọn ọmọ tó níwájú ti ń lẹ́yìn tí wọ́n náà ìyẹn sáwọn gbé bẹ́ẹ̀ bá ti lè ṣe yìí ẹ̀gọ́ ní fẹ̀yìn kódà yóò mọ̀ fi kówó sí i. ọ̀gá yẹn láìkí obìnrin. bẹ́ẹ̀. ipò rí obìnrin tó kúndùn obìnrin bẹ́ẹ̀ yẹn àti tó bá tẹ̀ pọ́n kúndùn obìnrin ó yẹ kí wọ́n ti kọ lóru yìí. èmi ọmọ láìkí wọn ni mi ò láìkí wọn àbí ẹ̀kínní ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin tẹ dórí ẹ̀karùn-ún ọgọ́ láǹfààní kan tí wọ́n ṣe fún mi kódà n ò lè fi kówó oṣù mi. wọ́n gbòòlà yín lẹ́ẹ̀kìnní ẹ̀ẹ̀kejì tóbi dúró ẹlẹ́ẹ̀karùn-ún tó fẹ̀yìn yín kanlẹ̀ ẹ̀ẹ̀dẹ̀ jìnnì kankan wọn ṣe ní láǹfààní kankan ọ̀gá yóò di taste rárá káyé ìbàjẹ́ ẹ̀yìn rè ẹ̀ fi bẹ́ẹ̀ ní kíní ńlá tá à ń sọ yìí àyà nìkan ló wà ẹ̀ kọlà sóhùn ẹ̀ tún kọlà sójú wọ́n dẹ̀ ń gbòòlà yín bẹ́ẹ̀ torí yín ò burú ìwọ rárá àdóòsì kí ló pín in ẹ dákun ẹ pàṣẹ fún jà lọ kí la gbé kílẹ̀ jù ẹ dákun ẹ kéré ibú lọ kẹ kó sì kó o máa yìn ẹ tí ì ṣètò orí bó ti rí a lọ. Jane. Papa. I did. How work now? Look on do see. Look at you. So beautiful. Orun ẹ. So nice. Wọ́n tẹ̀ dúró àwáyé rẹ̀ kàrà trespass the side of ọ̀dọ̀ ẹ̀. Láàrin gbọ́ kí ló ṣẹlẹ̀ gangan? Ah, èmi kàn wò I want, ńláńlá yẹn the MDC ohun kankan DG general àwọn àrùn àwọn ọ̀gá wa yẹn náà. Ọ̀gá kọnu sí mi. <laughs> wo jẹ́ wá sọ fún ẹ sórí nítorí ibi ṣe rí ìgan ni mi ṣe kí n jẹ́ kí beauty kankan kó deceive mi ah má lè dé ronú gan náà tí bá marry lọ́la àbí tí má fẹ́ marry ọkọ tí wá fẹ́ fẹ́ kó wá lọ jẹ́ pé pọ̀psí ẹ̀ àbóhùn gangan ó wá lọ mọ irú ọ̀gá àbí anybody tó bá tẹ dàgbà bẹ́ẹ̀ ti fẹ́ fẹ́ like báwo ló ṣe máa sound báwo ló ṣe fẹ́ rí kò lè kò lè possible. títún sọ́nà sí pé ọ̀gá ọ̀ tí ì kọ́nu sí ẹ. ọlọ́run ò jẹ́ mutaka òṣìdá tọmọkọrun sí tọmọkọrun sí ẹsẹ ò ní gbà rárá. mo ṣe máa gbà tó lè fẹ́ mi sílé ní ṣe bó ti níyàwó. mi lè gbà náà. ẹ wọ á ẹ bọ ẹ. mi ìfẹ́ mi fẹ́ mi fẹ́ mi ṣe nǹkan bẹ́ẹ̀ mi ṣe mi ṣe mi ṣe. mi kọjá àyè mi o. Ah. bọ̀ ẹ tó bá rí ẹ kò ní bìlì bọ̀ mo fẹ́ sùn kẹ́ tó tún wà lórí ààrẹ náà yìí. ó fi mí lẹ̀ fún mi lẹ̀ fún mi lẹ̀ mi wá help anybody mi wá má bàa mi sọ nǹkan bá mi láìkẹ́ náà kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn. èmi náà ń bẹ ṣeré ni mò ń bẹ ṣeré ni ah, ah, ọ̀rẹ́ sáré le jù. tó jẹ́ ń já ẹ̀ nǹkan tó bá ti le ju ọ̀gẹ̀dẹ̀ lọ èmi ò kí ń jẹ. má máa kó bá mi má máa sọ nǹkan báyìí fún mi mi láìkẹ́. òkú bá ò lè jẹ bẹ́ẹ̀ ṣe rí ni. àmú bẹ́ta. àfààní ní ti fẹ́ bọ̀. nothing for you lọ wá àwọn kọ́sọ́mà wa tó bá ti gbé wọn dé wọ́n bá ti lọ tún ìmọ̀ fún lọ́sẹ̀. JJ. manager. Ah, ọgbọ́n sọ pé mo bẹ rí látàrí. ẹ bá sọ fún mi mò ń bọ́lẹ̀ mò ń bọ̀ sálẹ̀. wàhálà wà o wàhálà gidi wà o ìṣọwọ́ tọ̀gá fi ń kó obìnrin lẹ́nu tó mẹ́ta yìí kó ti le jù ẹ ẹ mọ̀ pé gbogbo kinní yẹn náà kò dáa kò dáa àwọn ọmọkọ́mọ tó ń káàkiri yẹn bad luck pọ̀ lára mi inú wọn ẹ tó máa lọ kó bádlọ́ọ̀kì ní ìsìn tó di pé gbogbo bádlọ́ọ̀kì ń wọlé ṣé ẹ mọ̀ pé gbogbo kíní yẹn máa padà jálé wa lórí. tó bá tẹ̀ ti já pọ̀ báyìí iṣẹ́ dúró nìyẹn tíṣẹ́ bá tẹ̀ ti dúró ẹ mọ̀ àṣẹ mánéjà èyí lè máa kọ́ lọ èmi pa mo sì lè rọ́kú díẹ̀. o Mr. pa sori kúló dìgbò mo pàṣẹ ìbára rárá wọn ti ròyìn ṣìnà ọgá fún mi hmm? wọn lọgà ń kó kísà obìnrin wọn ọdẹ wa sọ ní ìtàn yẹn pé ṣìnà tọgà ń ṣe lẹkàn lé máníjà tó wà ń báyìí tẹ́lẹ̀ kúrò wọn ló kówó jẹ ni èmi jẹ lèmi kì í kówó jẹ because bí ọ̀gá kóbìnrin àbọ̀gá kóbìnrin jẹ́ sọ fún ẹ tó fẹ́ gbọ́ tó bá ní pé ọ̀gá ń bá yàwó àwọn èèyàn sùn yàwó àwọn èèyàn sùn girlfriend àwọn èèyàn sùn ẹ̀rọ ìdíbi tó ti bá sùn mẹ́rin ni. yé tó bá ní manja ní ẹ̀rí ẹ tó bá ṣe tán pẹ̀lú ọmọ ẹ̀ pàṣẹ sí mi àdé pàṣẹ sí wọn kò sí wàhálà ńbẹ. ǹtẹ́ ìsọ nísìn ni pé ọ̀gá ń gbà yàwó níyàwó. àwọn gbà á bọ́ wo jẹ́ wá jẹ́ ẹ̀tún sórí ọ̀gá kọ́ ló ní problem àwọn ojú ọ̀gá yẹn àwọn ló ní problem torí tó máa gbé àwọn ẹlẹ́kọ̀ọ́ ga a wọn I got him máa wọn láṣepọ̀ náà and now mo fún wa rò pé bó kà ṣe máa wọn láṣepọ̀ yẹn ní bàǹgòrò sí wáyé problem tèmi wo ìwọ náà bó ṣe wà yẹn sìn ọ̀gá ṣe máa mú girlfriend bí sixty wọn ṣe wọn bá wọn láṣepọ̀ so everywhere máa wà ok. girlfriend tèmi àwọn lè rí <laughs> wọn lè rí girlfriend tèmi o n tẹ wá sọ nísìnyí ni pé tó bá gba girlfriend tèmi náà báyìí wọn á yá lò wọn á fún mi padà. bó ṣe kọ́ tó lé tó. wọn á yá wọn á gbà Ah. Ah, ah, ṣé ọ̀rọ̀ ọkọ mi ló sọ tó tó yìí ọkọ mi ló ń lọ ń ṣàgbèrè tó pọ̀ tó yìí àìlè ti pọ̀ jù ẹ́ tí jíde bá délé ni nǹkan tí bàbá pò ọmọ òbí ẹ̀kọ́ ṣẹlẹ̀ sóhun ni náà kò sí problem kò sí wàhálà. this evidence is not enough a ní láti mú wọn báyìí ìyẹn lè máa take me bí ọ̀sẹ̀ kan audio àti visual in fact a máa mú wọn báyìí red handed ni ṣe understand so ẹ ní sùúrù. thank you very much god bless you in fact by the time tó bá ní marriage ẹ kò ní dàrú lágbára ọlọ́run ah. o ṣe gan please just let me get more information mo appreciate ẹ gan thank you. Ah, irọ́ ẹ wá ẹ wá ẹ wá ẹ jókòó ẹ jókòó ẹ jókòó madam ṣe bá ládéhùn ẹ jókòó ẹ má dojú àdéhùn dé ah. pity mi na mi o sista Kini ni yìí o ráìtì. iṣẹ́ yìí le gan-an ẹ̀bùn ní sùúrù o. Ah, màdàmú ṣẹ́rí àdéhùn láyé yìí ẹ ó yẹ kí èèyàn máa múṣẹ tó ti ààrẹ dáhùn ẹ dáhùn ẹ dáhùn ẹ dáhùn. kò ní pé o iṣẹ́ ẹ á di. irritating ní tiẹ̀ láìkí sáìtì ogun kò bá ẹ ń dùn ọ̀rẹ́. ẹ̀fọ́ ni ah. ẹ̀fọ́ nìkan ẹ ṣe kí á jane jane janet i am a girl <laughs> o ti ń babọ̀ ní ẹ ṣọ́rọ́ tí mo wà mo ṣe parí pẹ̀lú bí n pé tó wà ń báyìí hmm. fún mi tán kí kí nǹkan tún lè ṣàlàjọ díẹ̀. mo hmm. ṣe lè ṣe lè nà ẹ́ kí n sì dàgbà díẹ̀ <laughs> ta ni pa pa. yes sir. Ah, ò tilẹ̀kùn wọlé. ah ẹ ra hmm. báwo ni fine sir. ṣé kò sí. ah mo ti wò yín nínú ọ́fíìsì nígbà tí mi ò rí lóye kí n má wò mi báyìí. ah mo rí kí kì í ṣe mímí báyìí díẹ̀ ni mo wà ókè mo wà. Ah, jíjìn èwo ni wọ́n ṣe ń. Ah. mo wá ṣe rìhásà òkun àwọn yàrá mi báyìí wọn kọ́ mi ṣe máa gun stage ti máa bọ́lẹ̀ àfi irú question wo ni wọn náà béèrè lọ́wọ́ ẹ̀yin oríyàn pẹ̀lú mi òní kí ló wá ṣe mí báyìí ṣó wa ọ̀rọ̀ àìsà ó dẹ̀ ti fẹjọ́ ẹ̀sùn mi o ó ti fẹjọ́ ẹ̀sùn mi ó ní bó ṣe máa ń ṣe nìyẹn kí ló dé. Ah ọ̀gá tí yín dẹ̀ ni mo ń ṣe o mo ti lọ bá lẹ́yìn tẹ́tẹ́lẹ̀ mo fẹ́ dàgbà tẹ̀fẹ́ yìí ni ó wá kọjá lẹ̀ mo sọ fún kóúnjẹ àgbà ni. jane ti wà nù ilé already eh, eh, jane is a special girl nítorí pé ó ní special beauty nítorí rẹ̀ ló ṣe ń treat her specially so fílẹ̀ ní special position tó wà. <laughs> she is so special indeed <laughs> well ọ̀gá mo dẹ̀ ní observation kan ni ẹ̀ eh, ṣe mọ̀ báyìí ṣe yìí náà Eh, ó dangerous ni because tí madam akọ̀dọ̀ délẹ̀ kọ́nà tán wọlé ṣe mọ̀ kọ́ máa lọ bá wa ní station yìí máa dangerous tán. Kai, kó bẹ́ẹ̀ ah kò possible kí ìyàwó mi ká mi láyéláyé mo ń ṣe ìṣìná gidi àmọ́ ìyàwó mi ò lè ká mi ẹni torí pé tí ìyàwó mi bá ti ká mi á jẹ́ pé mo responsible ni. sórí gbogbo ọkùnrin kan fọwọ́ ta ló máa ń ṣe ìṣìná bẹ́ẹ̀ ni àwọn package ẹ̀ ju àwọn lọ ni ṣé wàá rà àwọn tíyàwó wọn bá ká àwọn lọ responsible àwọn tíyàwó wọn bá ti ká kán ṣe ṣìnà àwọn ni ò responsible ah mo lè bẹ́ ọmọ lọ mi ò ní parọ́ fún ẹ tíyàwó mi bá gbé ọmọ ọ̀dọ̀ wọlé tó bá ní ṣéèpù tó bá màá bù ú yé kò ní mọ̀. omi ìpè tí màdàmú bá ti ka yín. mo responsible. ọba ti wá ka yín yẹn. mi ò responsible. so you have to choose to be responsible. <laughs> màá kọ́ ọ náà bó ṣe máa responsible. Fire lọ ah, bọ́ wọn náà ìyá wọn láyé. kò sọ̀rọ̀ yẹn òun ṣàní ànímọ̀ kò sọ̀rọ̀ tó fẹ́ bí mímọ́ má béèrè advice lọ́wọ́ mi mọ́ ó ti ká nǹkan tó fẹ́ kọ́ ara yìí sìn ó ti rí pé ó ń ṣe ṣìnà gbogbo wèrè tó bá ní ni kò ṣe fún da gbogbo lérú fọ́ lórí gbogbo tó bá wẹ̀ ni kò ṣe fún ó ti ká báyìí sìn tẹ́lẹ̀ mò ń gbèjẹ́ ẹni pé kò ṣe ṣìnà àmọ́ nísìnyí àti ká àti ní fàtúwa kí ló wá kù má pè mí sí mọ́ kò kàn mí mọ́ yọ tèmi kúrò ń bẹ̀ ìwọ lọ ṣe ètò bá fẹ́ ṣe fún lọ ṣe é fún ṣó ti yẹ ọkọ ẹ ni àtúbáwọn ẹni kò fi dákòsẹ́ tó máa bèrè lọ́wọ́ ẹ. kí ló ṣe ẹ gan-an ó ti tútù jù hello hello hello ṣó ń gbọ́ mi ṣó ń gbọ́ mi orí ẹ pé wo bá mi sọ fọ́kọ ẹ ṣó ti yẹ ọkọ ẹ ó ń fa èṣù lẹ́sẹ̀ o ọkọ ẹ ń fa èṣù lẹ́sẹ̀ o ó dẹ̀ mọ̀ mí ó mọ̀ mí wo ó mọ̀ mí kó tó fẹ́ ẹ ṣó ti yé ó dẹ̀ mọ̀ mo sọ fún pé ọ̀nà bíi márùn-ún ni mo gbé kí n tó kí kí kí n tó kú òdekò tó ti yẹ ẹ́ sìn ibi gbogbo ọ̀nà márùn-ún tó mo dẹ̀ gbé kò sí i tó dánú ẹ̀ mo gbé bádíyà tó ti yẹ ẹ́ sìn mo ṣe wèrè wọn lé mi kú ọgbẹ́ ni mo lọ sí bàrígà mo gbé kétu mo gbódú iná tó ti yẹ ẹ ọdún fani mo gbé last kó tó di pé mo kọ́ lé tèmi tó ti yẹ kò sọ kò sọ dẹ̀ lọ́dún fa o tí bá mú ọbẹ̀ màá nà débi pé màá nà màá já wẹ́lẹ́wẹ́lẹ́ ni tó ti yẹ sọ fún pé ọmọ Ògún ni ẹ́ ọmọ Ògún ọmọ Ṣàngó ọmọ lákàáyé ọmọ ẹ̀ ni ẹ́ o wọn ń fọwọ́ kàn ẹ́ tó ti yé gbogbo pálapàla tó ń ṣe yẹn tí ń bá mu màá nà màá nà màá nà màá nà bí ẹni la aṣọ òfin ni ó fojú àgbàlagbà wò mí tírénì tí mo jẹ ń kékeré ó sì wà ń bẹ o orí tí mo fi ṣèwé ó sì wà ń bẹ tó ti yé ẹ wò má wọrí èmi wà lẹ́yìn ẹ̀ bíi ké mi ì dàbí àwọn kan o mi ì dàbí àwọn kan o tó yẹ pé wọ́n tutù wọ́n tutù wọ́n fòkù rọ̀mú gàrí ahọ́n wọn lọ́wọ́n lè sọ̀rọ̀ tó ti yé ẹ̀mí ìdọ́rú wọn o tó ti yé ẹ. o má wọrí má wọrí mò ń bọ̀ rọ̀lẹ́ mò ń bọ̀. ìwọ ń tiẹ̀ ó tutù lájọ tí mo ti fẹ́ òòjá gbogbo ohun tí mo pọ̀ sí ẹ lára gbogbo agídí tí mo pọ̀ sí ẹ lára ò wúlò pẹ̀lú ẹ rárá. kí ni kí ni ṣe fún mi rè é lọ ṣé wọ́n kọ́ rè ṣé wọ́n kọ́ rè. ìwọ rẹ̀ náà mo sọ fún ẹ ọmọkùnrin mo sọ fún ẹ ẹ mo lójú tí mo máa kẹ́ẹ̀kọ́ ní fọ́ọ̀nì ṣé mo wù rẹ báyìí. pé nítorí ọlọ́run ọlọ́run mo fi bẹ̀rẹ̀ jọ jọ dáríjì nítorí ọlọ́run mo gbà pé ó ti mú mi báyìí nítorí ah. ọlọ́run láàrin ọkọ àti ìyàwó jẹ́ ká resolve ẹ̀ jẹ́jẹ́ torí ọlọ́mọ ọlọ́mọ máa jẹ́. àwọn òkú máa fẹ́ lo fọ́màtì ẹ̀bẹ̀ náà wọ́n mọ ọ̀bọ mi ò ní gbà fún ẹ jíde òkúrú gan náà you are very wicked. àbí. you are callous you are irresponsible ó ṣọkùnrin gidi. you are right. in fact inú lọ́nà yẹ kó máa gbé. perfect. jíde máa gbé sí star block pàtó sanwó. ah yes. star block báyìí wọ́n máa ba hòtẹ́ẹ̀lì jẹ́ máa borúkọ jẹ́. ó pẹ́ kó tó bá jẹ hòtẹ́ẹ̀lì ti máa tì ti máa gbá àwọn ọmọọṣẹ́ <laughs> fún tiẹ̀ kí ló tún fẹ́ ẹ kí ló fẹ́. jẹ́ ká ara dìrí tẹ́lẹ̀ ká gbà pé irú ẹ̀ ò ṣẹlẹ̀ torí ọlọ́mọ fọ́rọ́ ọ̀ba bẹ̀ mi ò ní dán irú ẹ̀ wò mọ̀ láyé mm. please. mo fẹ́ dìrí tẹ̀ mo ti mọ̀ pé nǹkan tó máa fẹ́ ṣe nìyẹn mo ti fọ́ àǹtí mi mo gba àwọn ọ̀rẹ́ mi pátá ló ti ní so tó bá dì ní tiẹ̀ kò lè wọ́ọ̀kì mọ́. Ah, ah, ó ti fẹ̀dí mi síta ó ti pariwo mi síta ó ti yẹ̀yẹ́ mi. ọ̀pẹ́ kìdí ẹ tó bá jẹ ìwọ́n kọ́ ló bá kọ́ jẹ́ ni ìwọ́n ló bá lè jẹ́ náà. Ah. Eh? òtí tó fi sí kéde mo lè ṣe fún ẹ kéde. o má ṣe kankan fún mi. Eh, torí ti bá nù ẹ sí wá ní pé mo lọ kọ mi pé domestic violence mo practice. ẹ ẹ ti tẹ fojú ẹ ó yẹ kí n fojú ẹ ti tẹ fojú ẹ má ṣe jọ má ṣe má bẹ̀ mí má bẹ̀ mí má bẹ̀ mí má bẹ̀ mí má bẹ̀ mí wọlé àbí pé kí n forí ẹni kí n yí ìwé wọ́ọ̀kì. stop ẹ òbí gbé stop ẹ domestic domestic. ìyá mi àdúrà àgbà ayọ̀ akún àgbàlagbà pòwe wọ́n ń tẹ́lẹ́jọ́ bá ti mẹjọ́ ẹ̀lẹ́bì kì í pẹ́ lórí ìkúnlẹ̀ pé kó máa ń dárí ọmọ yìí ó ti mẹjọ ẹlẹ́bi bá ń dáríjì. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ̀gbọ́n ẹ ṣọ́ra yín o. ẹ ti weak ẹ ti slow ó rẹ̀ yín o ọ̀rọ̀ olórí burúkú ilé ẹ̀ ń sọ lẹ̀ ń tẹ́wọ́ lẹ̀ ń rojọ́. èwo ló èwo ló dé tẹ̀ ń sọ̀rọ̀ bí tí bá gba ojú ẹ. ó mọ̀ mí ẹlẹ́sẹ̀ ni mí o màá nẹ màá nà ta yé ẹ ta ọlọ́run yọ ẹ mo rò pé ńgbà tá a débílẹ̀ gan wàá lọ wàá lọ wàá lọ ṣe wàá lọ ṣapá bíi tán wàá lọ wàá sórí bíi bíi má ti lu ẹ jù má fún ẹ ní upper court ó mọ̀ mí náà ó lè ó lè wèrè ara ẹ̀ ṣé ń fẹ́ rú eléyìí ní ìran yín rí wọ́n wá irú ọmọ ìwá wà lọ́dọ̀ ìwọ ń ṣe ṣekúṣe káàkiri ìgbà tá a wà bí irú ẹgbẹ́ ìyàwó ayé ìgbà iná ń sọ ẹ̀múdìró ni kí ló ṣe ẹ́ tó wá ń torí igi kan bọ́ sórí igi kejì ẹ̀dọ̀ bọ́ mo dẹ̀ mọ tó ń ṣe o mo o. ìwọ kan tó dàbí àkọ́bí you ó ti tó o. ẹ kí ló ṣe lé kí ló kó sójú ẹ̀jẹ̀ rú ni àbí kí ló ń rùn bọ̀dà adé ẹ̀jẹ̀ kó rí i pé o ṣé o mọ̀ pé àbúrò ẹni tẹ́lẹ̀ àbúrò ẹ àbúrò ẹ ń ṣoríṣiríṣi o ò lè bá sọ̀rọ̀ à ó borí mi lé ó yẹ kí n tìka bọjú ẹ ni ta lè léyìí. ó ti rùn pẹ̀lú búrọ̀ṣì aláàgó àmọ́ àwọn ẹni máa tọ́ bójú ẹ̀ máa yọ méjèèjì jáde ni kí ló ṣe ẹ́ sórí machinery ẹ wà lọ́wọ́ mi mo yàkábá ìtẹ́lẹ̀ mi tó máa wá fún ọwọ́ mọ gbogbo gàlàlà yẹn màá kó méjèèjì lẹ̀ sọ pé méjì ni white màá kó méjèèjì lẹ̀ màá dàgbẹ́ màálù lé lórí màá fọ ayé ẹ bàjẹ́ nìyẹn ó di wárò tó ti yẹ ìwọ lè ìwọ lè lójú kòkòrò yìí. <coughs> dadi um, ẹ má bínú pé tẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀ tẹ bá fẹ́ bù mí ẹ lẹ́tọ̀ọ́ láti bù mí òun ni mo ṣe ní kí gbogbo yín bá mi panu bọ̀ kẹ́ bá mi bẹ̀ ìyàwó mi ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo òjókòó yìí mọ̀ wípé tèmi náà fi ṣe nǹkan tí mo ṣe tó yẹ tẹ́rìbù tó yìí ó ní reason mo lè fẹ́ kí gbogbo òjókòó yìí kọ́ fura balẹ̀ kọ́ tẹ́tí kọ́ gbọ́ mi dáadáa mo wà lọ́fíìsì mi níjọ́ kan ní pa mi wá bá mi. ìyàwó mi ni kò máa ṣọ́ mi. bẹ́ẹ̀ ni wọ́n ní kí fáwọn lè rí details kí n má yọ kọ́kọ́ kọ́ rárá. ah. <laughs> pé kò máa ṣọ́ èmi ó máa ṣe o anyway um, nǹkan tí máa kọ́kọ́ ṣe ni pé máa kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ because o choose láti wà lóyà sí mi ni because tó bá jọ́mọ ẹlòmíì lọ sọ fún pé kó máa ṣọ́ mi kò ní bá mi sọ á farabalẹ̀ ṣọ́ mi of course á dẹ̀ ká mi you understand but fún pé o kọ́kọ́ wá sọ fún mi mo appreciate ẹ o dẹ̀ ní regret ẹ mọ nǹkan tó tún yà mí lẹ́nu pé mi ò mọ reason tí ìyàwó mi ṣe máa wà that desperate tó máa sọ pé kò máa ṣọ́ mi tó ń bí ẹ pé gbogbo nǹkan kí nǹkan tó bá fẹ́. wọn ní kí n ní ìmọ̀ ẹ̀ nǹkan tí bá ti fẹ́ láyé yìí àwọn fún mi. ṣé rí o ní ṣiṣẹ́ ṣe o dẹ̀ ní ṣiṣẹ́ gbà um, bó ṣe lè play ẹ̀ tó di pé o ní bàjẹ́ lọ́dọ̀ tẹ o dẹ̀ ní bàjẹ́ lọ́dọ̀ ti tèmi nǹkan yẹn kan péré ni mo mọ̀ pé ìyàwó mi ò lè ṣe fún ẹ kò lè ṣe níbikíbi kò lè ṣe rárá láyé yìí ó dá mi lójú pa pé ìyàwó ìwọ sọ fún pé o fẹ́ bá alájọṣepọ̀ tó bá fẹ́ kó ṣiṣẹ́ tó ń gbé fún ẹ sọ fún pé o fẹ́ bá alájọṣepọ̀ wà á rí pé ó ra ọmọ àtúntún lọ́rùn ẹ jẹ́ wà á dẹ̀ wà alright wà á wà alright lọ́dọ̀ tèmi náà. ẹ sà ọ̀rọ̀ yẹn tóbi kí n kàn wojú ìyàwó yín báyìí kí n sọ fún pé o fẹ́ bá wọn alájọṣepọ̀. bẹ́ẹ̀ ni kò ní í ṣe. Ah, ó tóbi díẹ̀ sà. Ah, ah. ìyàwó mi ni kò máa ṣọ́ mi ó ní ẹ̀ ìwọ ò dẹ̀ ní interest láti ṣọ́ mi ok fine ìwọ play along sọ pé ò ní lè ṣe tó bá dẹ̀ fẹ́ kó ṣe sọ pé nǹkan báyìí báyìí báyìí báyìí ó padà lọ pa tí wàá fún mi lésì lẹ́lẹ́ẹ̀kejì. ìyàwó mi ló máa ṣe. òun náà máa ṣe o. Ah. ṣíṣú ọ̀pá tó ń sọ yìí. bẹ́ẹ̀ni àmọ́ mò ń suspect nǹkan kan ṣé rántí pé first time tí mo kọ́ lọ sọ fún ọ madam kọjá lé wọ́n á notice pé ìgbà tí wọ́n ti lọ bá sista wọn yẹn wọ́n kò change wọ́n dẹ̀ wá bá mi direct pé àwọn máa ṣe so kíní yẹn ló wá fẹ́mi náà l'assurance pé àǹtí gangan gangan ló convince wọn láti ṣe. ẹ ẹ kò sí ẹni tó lè convince ẹ abẹ́ ni ohun òun fúnra ẹ ṣe ni ògbówó yorùbá ni tó sọ wípé ẹni tó kọ́ níkà tó ṣe ìkáwá náà tẹ́lẹ̀ ni ṣé kí n má tuntun ẹ̀ ọlọ́run ìyàwó rẹ̀ lè ṣe ọlọ́run ó dá mi lójú ọlọ́run kò ní ṣe sórí ó ń tọ́ ẹni ó ń wo nǹkan tí mo advice ẹ ni ìwọ play along play along sọ pé ó yà kẹ try ẹ gbà oh! wàá mọ̀ pé ìyàwó mi ò ní ṣe ibi tó dá mi lójú dé pé kò ní dán wò kò ní ṣe ó dáa tó bá tún ṣe ṣe màá tún fún ẹ two hundred thousand sí. ẹ tún fún mi lówó lórí pé mo máa yàwó mi lájọṣepọ̀. bẹ́ẹ̀ni adéoyè ṣé wọn gbé tó bá ṣe ó gbádùn ni màá tún fún ẹ lówó gbádùn two hundred bay. torí mo mọ̀ dájúdájú pé ìyàwó mi ò ní ṣe é. ọ̀gá eléyìí lè díẹ̀. yes àyà mi já mo rò pé mo ò gbọ́dọ̀ ẹ̀ rí wípé bíi pé <laughs> mo ní kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ bí e máa padà wá bá mi lẹ́lẹ̀kẹta ó bá ìyàwó mi lájọṣepọ̀ ó lè ṣe é. ọ̀gá kò yé mi kò yé mi kò yé mi náà. àfa ah, o jẹ́ wèrè ni o ṣe o lè láyà o wá sọ fún mi kó o bá ìyàwó mi lájọṣepọ̀ o wá sọ jọba o lè ṣe ṣe. ọ̀gá mi mọ ṣé ó dàbí ogun ni mi mọ. wọ́n wà lókè òun wà sálẹ̀ àbí òun wà sálẹ̀. tí mo ní kó ṣe tó dẹ̀ ti rẹ́dí àti ṣe thirty day point of doing it ò ṣe stop. ah mo try ọ̀gá madam gba power mi ni. shut up look this same night this same night ìyàwó mi jí mi ó bẹ̀rẹ̀ sí ní sunkún torí ọmọ tá a lè bí so ó túmọ̀ sí pé èmi náà wá tọ́pù nǹkan tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ ah, eh? èmi tọ́pù nǹkan tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ ó lè sọ fún mi. now kí ni nǹkan tó fẹ́ o fẹ́ gba two hundred thousand. dáhùn tó fẹ́ gba two hundred thousand kò ní dá fún ẹ ayé ma bàjẹ́ yìí láyé láyé ẹ tó bá tún ní àyà láti wá sọ fún mi kó báyàwó mi lájọṣepọ̀ gbàgbá ẹ get out. alápatẹ́ńsọ̀ máa my mi. ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀. nítorí pé bí pé ń ṣọ́ èmi ó jẹ́ ìgbà kí pa èmi kó bá òun lájọṣepọ̀ sọ̀rọ̀ yẹn èyí tó wá dùn mí jù bẹ́ẹ̀ hmm. lóru ọjọ́ hmm. bí n pé bẹ̀rẹ̀ sí ní sunkún òun rọmọ bí kinní kan ẹni tó bá ń wọ́mọ kì í sùn mo máa súnmọ́ ìyàwó mi àsọdọ̀ pa nìyàwó mi ti kú òtẹ́mi wá tọ́pù ẹ̀ nínú ilé yìí kan náà nínú ilé nǹkan náà ṣẹ́ni pé lórí burúkú níyàwó tí mo fẹ́ ṣẹ́ni pé kò lẹ́bí ṣẹ́ni pé lóṣì ni wọ́n ti rán ti rán ṣẹ́ni pé ṣẹ́ni pé kò lẹ́bí ṣẹ́ni pé lóṣì ni bàbá ẹ̀ títí torí àwọn ẹbí ẹ̀. ẹjọ́ ẹjọ́ ẹjọ́ dádì. mo fẹ́ kẹ́ bá mi bẹ̀ ìyàwó mi ni láti ká ìbá sọ̀rọ̀ máa wọ yín o má jẹ́ yẹn yín. dídé wọn bínú má bínú má bínú bá. ọkọ mi má jẹ bínú jọ. àbújá mi ta lọkọ ẹ. láti ìbá sọ̀rọ̀ má jẹ́ yẹn yín. ṣèbẹ́ yìí ń ṣọwọ́ báyìí ẹ̀ ń ṣọwọ́ báyìí mò ń respect yín ẹ̀ ń ṣàná mi mọ́ mo wọ yín látẹ̀mí lọ má sọ̀rọ̀ sí yín ẹni àw tàdé jẹ́ kí ló ṣẹlẹ̀ mo wá wò yín ẹ̀ ń tu ẹ̀ ń tu bí wèrè ẹ jẹ́ fìlà àṣùmọ́rí gbogbo èèyàn lẹ́ bú bíbáyìí ṣé èèyàn ní yín ni ẹ padà èṣù gbèlété ó kọ bó ṣe nì ó kọ bó ṣe nì gbàtọ́ ẹgbẹ́ wọn náà ṣe nì gbogbo ìgbésí ayé ẹ̀ nìyẹn ṣọlẹ̀ ti kọ́ ṣó ti kọ́ ó wá dìde ló lọ lọ tí ẹnìbọ̀dì bá jáde mi báyìí tí ẹnìbọ̀dì bá jáde mi mo lọ gbé bomi i kill everybody ẹ̀gbọ́n yẹn kó bẹ i will kill everybody. pump action ni kò gbé o. dadi dadi. ọlọ́sọ̀tọ̀ ọ̀sọ̀tọ̀ ọlọ́sọ̀tọ̀ ìjọ ìjọ ìjọ ìjọ púpọ̀ ẹja yọ. àǹtí àlímọ́ ǹjẹ́ ìwà rẹ̀ mọ́ abókan ẹni à. ọ̀dà òkíní òun ànílànà ni kí ló dé Let us live without pretense. Let us love without depending. Let us listen without defending and speak without offending. Tell me